عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وتابعين لهم إحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. Adáwọn ọmọ ọlọ́wọ́ láàrin ìlú ilé àkókò ilé náà àbára àkókò lọ́dọ̀ lọ́wọ́ torí pé bàbá ìgbòrò ayàtí àti mú lánàá ọdún láwọn pé ìdíjọ́ ọlọ́run ìdíjọ́ tí ó bàlá dáńbẹ̀

ìtumọ̀ máa lọ sí ẹ̀yìn tó kó ìwọ́n tó tó ní gbọ́nà lọ. ọlọ́run? kó yìí pé ẹni ọlọ́run lòun. náà sì ní láti wá ẹni fúnra yóò wá wá gbogbo ọ̀nà. Nígbà tí bá ti ní àti tó fẹ́ yóò wá wá ti gbèrò ẹ̀rọ tó lé ní àyíkòkò obìnrin ní àwọn táwọn àwọn táwọn àtàkẹ̀yọ náà látàwà láti ilẹ̀ ọlọ́dà kò ní ìjọ sọ̀rọ̀ wọn lọ́wọ́ gbogbo ní ẹ̀rọ ní ìjọ ń bá láti jẹ́ ọlọ́wọ́ ìgbà ìdí rẹ̀ kọ́nà ìmọ̀ náà gbogbo ẹ̀dùn kọ̀ọ̀kan náà ti bá ń sọ ọ̀pá di eléyìí àwọn tí wọ́n wọ́n lọ fún láti máa ṣe náà káàánà ọmọ tí wọ́n lọ́dọ̀ ọlọ́run lè ìgbúkọ̀ wá tó tó wọ́n káwọ̀ ọ̀rọ̀ ni òun ó ti máa kó àwọn èèyàn níbi gbogbo àwọn tẹ́ olóore tó wá fẹ́ ṣe ìyẹn ni ayàtọ̀ lọ́wọ́ bá lè jọlá tó sọ fún wa lánàá níta dúró wípé ní àwọn ìdáyé ìṣètọ́ ọ̀nà yìí إنما ذلك الشيطان يخوف أولياءه آه يوم ما بقول القيامة sí àwọn èèyàn lẹ́yìn ṣùgbọ́n kò sẹ́ni tí àṣeyọrí yóò rọrùn fún láti ṣe tó nípa àwọn ajẹ́ni tiẹ̀ náà. ẹni tí ìbá ti sẹ́ni èkó gbogbo tó ń fẹ́ sọ orí ndí ọ padà jáde lẹ́nu ẹgbẹ́ yìí tó bá ti sáàtì bá ti kú sí lọ́wọ́ nínú àwọn ohun ìlà ìlú ẹ̀sẹ̀ ìtọ́wọ́ lòdì. ọkùnrin tó náà bá ti ń gbèrò àti ìdíjọ́ lórí tó wá rí àwọn ìdí lọ́wọ́

lọ́ba tó ń rí àwọn ìdílọ́wọ́ mi